ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ ọ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Naomi wọ́n lọ jẹ favourite food wọn lọ́dọ̀ Queen Naomi ṣùgbọ́n wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n fine ẹ̀ easy o wọ́n ní ṣe ni gbogbo wọn ni wọ́n lament bó ṣe ṣẹlẹ̀ bí a ṣe gbọ́ allegedly wọ́n ní ìgbà tí a ti gbọ́ wípé àwọn kòkó kábíyèsí wọ́n ti kúrò nínú palace wọ́n láwọn mẹ́fà nínú wọn wọ́n ní èèyàn kan péré ló kù nínú palace tó jẹ́ cook wọ́n ní àwọn olóyè dẹ̀ tí nìkan wá wọn lọ sí fílẹ̀jì wọn pé kán lọ pè wọ́n wá àwọn fẹ́ mọ nǹkan tó dé tán fi kúrò èèyàn kan tó kù lòun ò lè sọ pàtó nǹkan tó gbé àwọn tó kù kúrò ó ní ṣùgbọ́n bóyá ẹ̀rù ló ń bà wọ́n ó ní bóyá tán bá dé wọn á lè sọ nǹkan tó dé tán fi lọ ẹ̀yìn èèyàn lé wọ́n ní ìtorí ẹ̀ ní kábíyèsí wọ́n fi ní kí màmá tadé ní káwò kó bá wọn ṣe favourite food wọ́n ní ní kábíyèsí dẹ̀ kúrò láti lọ jẹ oúnjẹ ẹlẹ́rìndòdò èyí tí Queen Naomi sè ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment send like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist ṣé ẹ̀ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lọlé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ gist wa lọ wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n lọ ṣe oúnjẹ ẹlẹ́rìndòdò èyí tí kábíyèsí request fún láti wá jẹ ní Àkúrẹ́. Wọ́n ní àwọn àti ẹ̀ wá mọ bí àwọn olórí gan ṣe gbọ́ pé kábíyèsí request fún oúnjẹ látọ̀dọ̀ Queen Naomi ẹ̀yìn èèyàn lè rí pé èyí tó lágbára. Wọ́n ní etí ọba ńlé etí ọba lóko èèyàn ló ń jẹ́bẹ̀ definitely èèyàn kankan àwọn èèyàn kan wà ní pálásì ẹ̀ tó ń fún àwọn olórí ní information. èèyàn lé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ mi ò bá kábíyèsí gbénú palace nǹkan tá a gbọ́ lórí social media láwa torchlight sí àwa dẹ̀ máa sọ bá a ṣe gbọ́ ni exactly bá a ṣe gbọ́ la ṣe máa sọ a máa máa sọ bá a ṣe gbọ́ ni ẹ̀yin èèyàn lé àwọn nǹkan kan wà tó yẹ pé ó máa ń rú mi lójú nǹkan tó dẹ̀ ń rú mi lójú ni pé ṣé ìyàwó ẹ̀hún kábíyèsí kọ́ ni Queen Naomi ni first wife for that matter ní pálásì kábíyèsí ní ìsìn a sọ àwọn ìyàwó tó ti lọ tẹ́lẹ̀ o ní ìsìn ní ìsìn first wife ni wọ́n o ẹ jọ nǹkan tí ò wá yé mi ni pé tí kábíyèsí bá wá lọ sọ́dọ̀ Queen Naomi tó ń bá lọ jẹun kí ló burú níbẹ̀ yẹn ẹ jọ ẹ bá mi comment sórí péèjì mi yìí mo fẹ́ mọ̀ opinion ti yín bóyá nǹkan tí ò dáa ni kábíyèsí ṣe ni o àbí nǹkan tó dáa ipe bóyá kí ìyá tadé ni káwò pèsè oúnjẹ kọ́ndẹ̀ lọ́kàn lọ jẹ́ ẹ jọ ṣé nǹkan tí ò dáa ni àbí nǹkan tó dáa ẹ̀yin èèyàn mi ẹ dáhùn question yẹn because every time tá a bá ti gbọ́ pé kábíyèsí lọ jẹun ẹ wọ́n lọ jẹun favourite food wọn lọ́dọ̀ kwe Naomi àwọn ìyàwó máa máa sọ̀rọ̀ ni àwọn ìyàwó máa máa bínú ni nǹkan tí ò yé mi nìyẹn ẹ̀yin olórí nọmba one ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìyáálé yín ni Queen Naomi ìyáálé yín ni Queen Naomi lọ́jọ́kọjọ́ ìyàwó kábíyèsí ni Queen Naomi lọ́jọ́kọjọ́ ìgbà tó bá wu kábíyèsí òun ni kábíyèsí lè lọ jẹun níbẹ̀ ìgbà tó bá wù wọ́n tó bá yá wọ́n lè lọ jẹun bẹ̀ tó bá dẹ̀ yá wọ́n lè ní pé ókè o royal mansion ni kán ti sóúnjẹ o àwọn fẹ́ lọ jẹun ní royal mansion tí kábíyèsí bá lọ sákúrẹ́ ẹ máa sọ̀rọ̀ tí kábíyèsí bá lọ sí royal mansion ẹ máa sọ̀rọ̀ ẹ jọ ń torí ọlọ́run ṣé inú palace yẹn nìkan ni kábíyèsí gbọ́dọ̀ dúró sí àbẹ́mọ̀ ẹ pé ìyàwó wọn ni queen naomi because ọ̀rọ̀ yín kàn máa ń yà mí lẹ́nu ni ó máa ń ya èmi lẹ́nu tán máa ń sọ gist tá a bá ń gbọ́ lórí social media pé ń complain why are you complaining why kí lẹ̀ ń complain fún kí lẹ̀ ń complain fún yín pé kábíyèsí lọ jẹun lọ́dọ̀ ìyàwó wọn ṣé ọ̀dọ̀ àlè ni kábíyèsí lọ ni tó bá jẹ́ pé kábíyèsí lọ sọ́dọ̀ any person tó ti fẹ́ rí tó lọ jẹun bẹ́ẹ̀ mo understand ẹ lè máa bínú ẹ lè máa sọ̀rọ̀ bọ̀ lọ́dọ̀ yọ ọmọ wọn lọ́dọ̀ ìyàwó wọn wọ́n lọ jẹun ẹ̀ ń complain ah, kò tọ́ sí yín lẹ́nu láti complain ẹ jọ nítorí ọlọ́run kò tọ́ sí yín lẹ́nu láti complain nítorí wípé kábíyèsí wọ́n fẹ́ Queen Naomi níṣu lọ́kà ni wọn ò láwọn divorce Queen Naomi gbogbo wa là ń fetí ara wa gbọ́ tó ń sọ pé àwọn fẹ́ gbàyàwó àwọn padà sínú palace o àwọn fẹ́ gbọ́mọ àwọn padà sínú palace everyday ni wọ́n ń sọ. to the extent pé ìgbà tí wọ́n ṣe ìkómọ ẹ̀yin náà rí i pé nítorí Queen Naomi ò wẹ́rí bí kábíyèsí ò ṣe túraká lọ́jọ́ yẹn. he loved his wife dearly so nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe bíi àṣà olórí Tèmítọ́pẹ́ pé ó yẹ kẹ́ ẹ back Queen Naomi up ni àti kábíyèsí kò yẹ kẹ́ ẹ máa complain kò yẹ kẹ́ ẹ máa bínú kò yẹ kẹ́ ẹ máa jà because tẹ́ bá ń jà yìí ìjà yìí kò lè gbé yín débì kankan. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ channel yìí nǹkan tá a bá gbọ́ lóòótọ́ lè jẹ́ àlejò là ń sọ ṣùgbọ́n nǹkan tá a bá ti gbọ́ lórí social media a máa torchlight sí ni àwa máa sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ yẹn a máa sọ jáde kì í ṣọ̀rọ̀ ẹ pé bóyá èèyàn kan ń búyàn kan ni òótọ́ ọ̀rọ̀ ó ṣòro tẹ́ ẹ bá ń bá àwọn ọmọ aráyé sọ òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò lára wọn ni kábíyèsí ní right láti lọ jẹun lọ́dọ̀ Queen Naomi ìyàwó wọn ni ìyá ọmọ wọn ni. so ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tá a gbọ́ nì ta ni ká mú wá ká torchlight sí i ọlọ́run elédùnmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ní agbára ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń like ten share ten subscribe ten comment ah ẹ wò inú mi dùn inú mi dùn gun ayọ̀ mi kún ọlọ́run elédùnmarè á bá mi bàṣírí yín o ní agbára ọlọ́run àṣírí yín ò ní tú sí ọmọ aráyé lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ please share this video like and subscribe god bless you all.